ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ sim pmb five oh four ìgbàjà kwara state nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. ọ̀rọ̀ yé mi yé yé mo kí yín kó àbọ̀ yẹn ọmọ ọlọ́run sínú àkókò ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ti àkókò yìí kí jésù ọmọ ọlọ́run kó bá wa sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ àmín ọ̀rẹ́ yín nínú iṣẹ́ ìhìnrere amos ọlájídé agboola ni olùbánisọ̀rọ̀ yín lónìí yìí à ń kíyèsí nínú ìwé ìkíní samueli ní orí èkejìdínlọ́gbọ̀n ìkíní samueli orí èkejìdínlọ́gbọ̀n à ń kíyèsí látẹsẹ̀ ìkíní ó túmọ̀ sí pé orí èkejìdínlọ́gbọ̀n ìkọkàndínlọ́gbọ̀n ọgbọ̀n àti ìkọkànlélọ́gbọ̀n là ń kíyèsí lónìí àkíyèsí nínú ìwé ìkíní Sámúẹ́lì ní orí èkejìdínlọ́gbọ̀n látẹsẹ̀ ìkíní títí dé orí ọ̀kọkànlé ní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá a ní àwọn orí wọ̀nyí níwájú wa a gbàdúrà lórúkọ Jésù pé Olúwa yóò bá wa sọ̀rọ̀ bí a ti ṣe ń tẹ̀síwájú lónìí àmín à ń kíyèsí lónìí pàápàá jùlọ ní orí èkejìdínlọ́gbọ̀n bí sọ́ọ̀lù bí ó ti ṣe ṣàwárí abókù sọ̀rọ̀ ní ẹ́ńdọ́rì mo fẹ́ sáré kà fún wa láti ẹsẹ̀ ìkíní ìkíní sámúẹ́lì orí èkejìdínlọ́gbọ̀n mo bẹ̀rẹ̀ sí ní kà láti ẹsẹ̀ ìkíní ó sì ṣe ní ijọ́ wọn nì àwọn filistini sì kó àwọn ogun wọn jọ láti bá israẹli jà akisi sì wí fún dáfídì pé mọ̀ dájúdájú pé ìwọ yóò bá mi jáde lọ sí ibi ìjà ìwọ àti àwọn ọmọkùnrin rẹ dáfídì sì wí fún ákísì pé nítòótọ́ ìwọ yóò sì mọ ohun tí ìránṣẹ́ rẹ lè ṣe ákísì sì wí fún dáfídì pé nítorí náà lé èmi yóò ṣe fi ìwọ ṣe olórí olùṣọ́ orí mi ní gbogbo ọjọ́ sámúẹ́lì sì kíkú gbogbo ísírẹ́lì sì sọkún rẹ̀ wọ́n sì sin ní rámà ní ìlú rẹ̀ sọ́ọ̀lù sì ti mú àwọn abókù sọ̀rọ̀ ọkùnrin àti àwọn abókùsọ̀rọ̀ obìnrin kúrò ní ilẹ̀ náà àwọn Filistini sì kó ara wọn jọ wọ́n wá wọ́n sì dúró ní Ṣunemu Sọ́ọ̀lù sì kó gbogbo Ísírẹ́lì jọ wọ́n sì tẹ̀dó ní Gilboa nígbà tí Sọ́ọ̀lù sì rí ogun àwọn Filistini náà òun sì bẹ̀rù àyà rẹ̀ sì wárìrì gidigidi nígbà tí Sọ́ọ̀lù sì béèrè lọ́wọ́ Olúwa Olúwa kò dá a lóhùn nípa àlá nípa húrímù tàbí nípa àwọn wòlíì ẹsẹ̀ ìkeje sọ́ọ̀lù sì wé fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀ èmi yóò sì tọ́ lọ èmi yóò sì béèrè lọ́dọ̀ rẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wo obìnrin kan ní Ẹ́ńdórì tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀ ẹ ká gbàdúrà ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ fẹ́ wa gbẹ̀yìn ga nítorí wípé ẹ̀yin ọlọ́run ń bá wa sọ̀rọ̀ ní ìgbà gbogbo a gbàdúrà lẹ́ẹ̀kan sí lónìí pé nínú ọlá yín àti ẹwà mímọ́ yín bàbá jọ̀wọ́ bá wa sọ̀rọ̀ ẹ̀mí sí wa ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. àkíyèsí lónìí sọ́ọ̀lù ó ṣàwárí obìnrin endori aboku sọ̀rọ̀ ní inú ìkíni samuel orí èkejìdínlọ́gbọ̀n bíbélì sọ fún wa wípé ó sì ṣe ní ijọ́ wọn nì ní ẹsẹ̀ ìkíní tí àwọn filistini kó ara wọn jọ láti bá israẹli jà ogun akisi wá wí fún dáfídì pé mọ̀ dájúdájú pé ìwọ yóò bá mi jáde lọ sí ibi ìjà ìwọ àti àwọn ọmọkùnrin rẹ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí wípé bí ọmọ ọlá bó ṣe ń dàgbà tí ogun àti ìdààmú sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ síbẹ̀ ọmọ ọlá ń rójú rere olúwa dáfídì ń rí ojú rere ọlọ́run ní ìgbà gbogbo yóò tilẹ̀ ṣe pé ìnira pọ̀ àṣàkáṣì pọ̀ ìdààmú pọ̀ síbẹ̀ orí rẹ̀ kò dákodò ibi gbogbo ilẹ̀ gbogbo ni ilẹ̀ ọ̀wọ̀ níwájú ọlọ́run sẹ́ni bí ọlọ́run bá lọ́wọ́ sí ọ̀rọ̀ ènìyàn dájúdájú yóò máa mú kí ènìyàn kó máa bójú rere pàdé a máa mú kí ènìyàn bí ìdààmú bí ìṣòro ti ẹ̀wọ̀n asán ní ènìyàn ènìyàn á sì máa là wọ́n yọ ẹ bá wo ẹsẹ̀ ìkejì dáfídì wá wí fún ákísì pé nítòótọ́ ìwọ yóò sì mọ ohun tí ìránṣẹ́ rẹ lè ṣe ṣé tẹ̀tẹ̀rẹ̀gún tó ti lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó dé dáfídì ẹni tó ṣe pé ọlọ́run ti kára rẹ ti pamọ́ tó ti palẹ̀ mọ́ ẹni tí ọlọ́run ti pèsè sílẹ̀ ó kúkú ń ja àjàṣẹ́gun bọ̀ wá látẹ̀yìnwá mélòó mélòó nígbà tí akisi ń pè é fún ìrànlọ́wọ́ akéèsí lẹ́sẹ̀ kẹta pé samuel sì ti kú gbogbo israẹli sì wọ́n ti sọkún rẹ̀ gẹ́gẹ́ bí a ti kíyèsí nínú ìwàásù wa èyí tó kọjá ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn àwọn filistini sì kó ara wọn jọ wọ́n wá wọ́n sì dúró sí sunemu sọ́ọ̀lù sì kó gbogbo israẹli jọ wọ́n sì tẹ̀dó ní gilboa nígbà tí sọ́ọ̀lù sì rí ogun àwọn fílístínì náà òun sì bẹ̀rù àyà rẹ̀ sì wárìrì gidigidi bẹ́ẹ̀ni sọ fún alẹ́sẹ̀ kẹfà pé sẹ́wọ̀n wípé bẹ́ẹ̀ni yorùbá ríjà sàngórí ló lè máa wípé kí lọ́ba kò sóò ṣe sọ́ọ̀lù ti kára rẹ̀ ó débi ó rí ẹ̀rù ó rí ohun tó dẹ́rù bá ní gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ni ṣe sọ fún alẹ́sẹ̀ kẹfà tilẹ̀ wípé nígbà tí sọ́ọ̀lù sì béèrè lọ́wọ́ olúwa olúwa kò dá lóhùn nípa àlá kò dá lóhùn nípa úrímù ìdálóhùn nípa wòlíì ẹ̀rí sọ́ọ̀lù ẹni tó ti ń gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run nígbà kan rí ó dẹni tí ò gbọ́ ohunkóhun mọ́ kété tí ènìyàn bá ti yà kúrò nínú ìfẹ́ ọlọ́run irú ènìyàn bẹ́ẹ̀ wọ wàhálà irú ènìyàn bẹ́ẹ̀ wọ wàhálà sọ́ọ̀lù kò gbọ́ nípa àlámọ́ kò gbọ́ nípa rúrímù bẹ́ẹ̀ ni kò gbọ́ nípa àwọn wòlíì sẹ́yìn ti wípé irú ènìyàn bíi Sámúẹ́lì ó tiẹ̀ ti kú ọ̀dá ìtọ́ni wá dá sọ́ọ̀lù gbáà kò sóhunkóhun tó rí ṣe kò tó rí kan ṣèkan mọ́ bí obìnrin tó ń gbọ́ndò ẹ bá wo ẹsẹ̀ ìkeje sọ́ọ̀lù sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀ èmi yóò sì tọ̀ ọ́ lọ èmi yóò sì béèrè lọ́wọ́ rẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wo obìnrin kan ní Ẹ́ńdórì tí ó ní ẹ̀mí abókù sọ̀rọ̀ ẹ rí gbọ́ bí bí àtìró àtìborùn bákan náà ni wọ́n rí àti sọ́ọ̀lù àtàwọn ìránṣẹ́ rẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ pàkíyèsí rẹ̀ sí obìnrin kan tó ń bẹ ní Ẹ́ńdórì obìnrin tí í ṣe abókù sọ̀rọ̀ ẹ̀rí sọ́ọ̀lù ẹni tó ṣe wípé ó ti gba ó ti fìgbà kan ó ti ẹ̀mí ọlọ́run ti bàlé tọ́lọ́run ti lò ó ní ọ̀nà mèremère òun ló dẹni tó dàbí ẹni pé ó ń tọ abókù sọ̀rọ̀ lọ nígbà tí ọ̀dá ìtàn ni ọlọ́run tó dáa ọmọ ọlọ́run ẹ jẹ́ ká rìn lábẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti tẹ̀síwájú àti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run ní rírìn nínú ìfẹ́kúfẹ́ ọkàn wa ìdààmú ló wà níbẹ̀ ìdààmú ló wà níbẹ̀ lẹ́sẹ̀ ìkẹjọ sọ́ọ̀lù sì pa ara rẹ̀ dà ó sì mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọkùnrin méjì sí pẹ̀lú rẹ̀ wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà lé òru òru náà kọ́ lọ́rọ̀ rìn òru lọ́rọ̀ rìn bẹ́ẹ̀lì wí fún wa ìgbàwo náà bá lọ ìgbàwo náà bá tiẹ̀ tọ́ obìnrin abókù sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀lì sọ wípé wọ́n tọ́ lọ lé òru fún ọ̀pọ̀lọpọ̀ ìdí ó mú àwọn ènìyàn méjì lọ́wọ́ ó sì wípé èmi bẹ̀ ọ́ fi ẹ̀mí abókù sọ̀rọ̀ dá nǹkan fún mi kí o sì mú ẹni tí èmi yóò dárúkọ rẹ̀ fún ọ wá òkè fún mi obìnrin náà sì dá a lóhùn pé wò ó ìwọ sàmọ ohun tí sọ́ọ̀lù ṣe bí ó ti ké àwọn abókùsọ̀rọ̀ obìnrin àti àwọn abókùsọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà ǹjẹ́ èyí àṣe tí ìwọ fi dẹ́kun fún dẹ́kun fún ẹ̀mí mi láti mú kí wọ́n pa mí sọ́ọ̀lù sì búra fún nípa olúwa pé bí olúwa ti ń bẹ láàyè ìyà kan kì yóò jẹ ọ́ nítorí nǹkan yìí obìnrin náà sì bí pé ta li èmi yóò mú wá sókè fún ọ òun sì wípé mú sámúẹ́lì gòkè fún mi wá nígbà tí obìnrin náà sì rí sámúẹ́lì ó kígbe lóhùn rárá obìnrin náà sì bá sọ́ọ̀lù sọ̀rọ̀ pé éṣe tí ìwọ fi tàn mí jẹ nítorí pé sọ́ọ̀lù ni ìwọ ṣe ọba sì wí fún un pé má ṣe bẹ̀rù kí kí ni ìwọ rí obìnrin náà sì wí fún un pé sọ́ọ̀lù pé èmi rí ọlọ́run kan ń ṣẹ́ ti ilẹ̀ wá ó sì bí pé èé ti rí ó sì wí pé ọkùnrin arúgbó kan lè ó ń ṣe ṣẹbọ ó sì fi agbádá bora sọ́ọ̀lù sì mọ̀ pé sámúẹ́lì ni ó sì tẹríba ó sì wólẹ̀ sámúẹ́lì sì wí fún sọ́ọ̀lù pé èsè tí ìwọ fi yọ mí lẹ́nu láti mú mi wá sókè sọ́ọ̀lù sì dáhùn ó sì wí pé ìpọ́njú ńlá bá mi nítorí tí àwọn fílístínì ń bá mi jagun ọlọ́run sì kọ̀ mí sílẹ̀ kò sì dá mi lóhùn mọ́ nípa ọwọ́ àwọn wòlíì tàbí nípa àlá nítorí náà ni èmi ṣe pè ọ́ kí ìwọ kí ó lè fi ohun tí èmi yóò ṣe hàn mí. ọ̀dà ìtọ́ni ti dá sọ́ọ̀lù sọ́ọ̀lù wà nínú wàhálà àwọn fílísítínì sì fẹ́ láti bá a jagun a ìrònú di méjì fábomi sẹ́nu fẹ́ná iná ò gbúdọ̀ má jò omi ẹnu rẹ̀ ò sì gbúdọ̀ dànù Samuel wá wí ó ti ṣe bí mí léèrè nígbà tí ó jẹ́ pé olúwa ti kọ̀ ọ́ sílẹ̀ ó sì di ó ti wá di ọ̀tá rẹ̀ olúwa sì ṣe fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti pa ọwọ́ mi sọ olúwa sì ya ìjọba náà kúrò lé ọwọ́ rẹ ó sì fi fún aládùúgbò rẹ àní dáfídì nísinsìnyí àwa tùsùdé sálẹ̀ kòkò fún sọ́ọ̀lù pé ìjọba rẹ ti fàya ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti ta tí ọlọ́run tìkára rẹ ti kọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ torí pé o nínú ìfẹ́ rẹ̀ wọ́n tó ń rìn nínú ìfẹ́kùfẹ́ ọkàn ara rẹ tó ń lọ nínú ìfẹ́kúfẹ́ a ìgbé ayé rẹ olúwa ọlọ́run ti kọ̀ sílẹ̀ nítorí pé ìwọ ti kọ́ gbọ́ ohùn olúwa ìwọ kò sì ṣe ṣe ìbínú rẹ̀ sí amẹ́lẹ́kì nítorí náà lé olúwa ṣe ṣe nǹkan yìí sí ọ lónìí ẹ ó rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run ní kó pa àrùn pátápátá ṣùgbọ́n kí ni sọ́ọ̀lù ṣe ó mọ àwọn ohun àṣàyàn lójú ara rẹ̀ ó fi wọ́n sọ́tọ̀ ṣe wọ́n lọ́jọ́ òru sọ bí ẹni wípé òun ó fi wọ́n rúbọ sólúwa mi ò mọ ibi tó ti rí olúwa tó ń gbàgbàkúgbà ibi tó olúwa ti ń jẹ ìjẹkújẹ ó rò bí ẹni wípé bí ènìyàn ti rí bẹ́ẹ̀ lè ọlọ́run Ísírẹ́lì rí pẹ̀lú ọlọ́run kẹ̀yìn sí Sọ́ọ̀lù ìjọba rẹ̀ sì di ohun tí a fàya ní ẹsẹ̀ ogun lójú kan náà ni Sọ́ọ̀lù ṣubú lulẹ̀ gbọ̀rọ̀ bí ó ti gùn ẹ̀rù sì bà á gidigidi nítorí ọ̀rọ̀ Sámúẹ́lì agbára kò sì sí fún un nítorí pé kò jẹun lọ́jọ́ náà lọ́sàn-án tọ̀sán tòru aríníhìn yìí bí sọ́ọ̀lù bó ṣe fèrè gbọ̀n tó sẹ́rántí wípé bíbélì ti sọ fún wa ẹnu èjìká rẹ̀ lásán sókè ó ga ju àwọn ọ̀pọ̀ ènìyàn lọ túmọ̀ sí ènìyàn tó fèrè gbọ̀n ni ènìyàn tó ṣe wípé bí ó sì ṣe tóbi tó bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ ó ṣubú lulẹ̀ bíbélì tilẹ̀ wí fún wa ó ní ó ṣubú lulẹ̀ gbọ̀ọ̀rọ̀ bí ó ti gùn ní ẹsẹ̀ ogún nínú ìkíni Sámúẹ́lì orí èkejìdínlọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkọkànlélógún rẹ̀ obìnrin náà sì tọ sọ́ọ̀lù wá ó sì rí i pé ó wà nínú ìbànújẹ́ púpọ̀ ó sì wí fún pé wo ìránṣẹ́bìnrin rẹ ti gbọ́ ohùn rẹ èmi sì ti fi ẹ̀mí mi sí ọwọ́ rẹ èmi sì ti gbọ́ ọ̀rọ̀ tí ìwọ sọ fún mi jẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́ gbọ́ ohùn ìránṣẹ́bìnrin rẹ èmi yóò sì fi oúnjẹ díẹ̀ síwájú rẹ sì jẹun ìwọ yóò sì lágbára nígbà tí ìwọ bá ń lọ lé ọ̀nà ẹ̀rí nǹkan bí ìṣòro kékeré bá gbé ènìyàn sánlẹ̀ òun lánlá a sì tún máa gùn àwọn ènìyàn tí ò tó ni àwọn adẹni tó ń gbani níyànjú àwọn adẹni tó ń tuni nínú sọ́ọ̀lù kò lè jẹ tọ̀sán tòru ẹsẹ̀ ìkẹtàléní ogún ṣùgbọ́n òun kọ̀ ó sì wí pé èmi kì yóò jẹun ṣùgbọ́n àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú obìnrin náà sì rọ̀ ọ́ òun sì gbọ́ ohùn wọn ó sì dìde kúrò ní ilẹ̀ ó sì jókòó lórí àkéte obìnrin náà sì ní ẹgbọ̀rọ̀ màálù kan tí ó sanra ilé ó sì yára ó sì pa á ó sì mú ìyẹ̀fun ó sì bò ó sì fi ṣe àkàrà àìwú ó sì mú un wá síwájú sọ́ọ̀lù àti síwájú àwọn ìránṣẹ́ rẹ̀ wọ́n sì jẹun wọ́n sì dìde wọ́n sì lọ lé òru náà òru náà kúkú ni wọ́n wá òru náà sì lọ̀rọ̀ rìn òru ni wọ́n padà tẹ́ bá lọ sí orí ọ̀kọ̀kàndínlọ́gbọ̀n orí ọ̀kọ̀kàndínlọ́gbọ̀n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ ni pé àkíyèsí wa sí wípé pàápàá jùlọ orí ọ̀kọ̀kàndínlọ́gbọ̀n àti orí ọgbọ̀n ayé ìgbé ayé dáfídì láàrin àwọn ènìyàn filistini ní ẹsẹ̀ ìkíní orí ọ̀kọ̀kàndínlọ́gbọ̀n àwọn filistini sì kó gbogbo ogun wọn jọ sí áfẹ́kì israeli sì dúró ní ibi ìsun omi tí ó wà ní jésùrẹ́lì àwọn ìjòyè filistini sì kọjá lí ọ̀rọ̀rún àti lí ẹgbẹgbẹ̀rún dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ pẹ̀lú ákísì sì kẹ́yìn àwọn ìjòyè Filistini sì béèrè wípé kí ni àwọn ebéèrù ń ṣe níhìn yìí ákísì sì wí fún àwọn ìjòyè fílístínì pé dáfídì kọ́ yìí ìránṣẹ́ sọ́ọ̀lù ọba ísírẹ́lì tí ó wà lọ́dọ̀ mi láti ọjọ́ wọ̀nyí tàbí láti ọdún wọ̀nyí èmi kò tí ì rí ìṣìṣẹ́ kan lọ́wọ́ rẹ̀ láti ọjọ́ tí ó ti dé ọ̀dọ̀ mi títí di òní yìí sẹ́rántí wípé kì í ṣe wípé nítorí pé dáfídì ṣe búburú ni sọ́ọ̀lù fi ń lépa ẹ̀mí rẹ̀ káàkiri àwọn ènìyàn ló ń jẹ́rìí gbé ìgbé ayé dáfídì pé àkókò tó ti wà iye ọdún tó ti wà láwùjọ wa a ò rí pẹ̀lú àṣìṣe a ò rí pẹ̀lú ìwà ipá tàbí ìwà búburú ṣe mọ̀ pé ẹ̀ẹ́fín níwà ẹ̀ẹ́fín níwà rírú ló máa ń rú tó bá ṣe ènìyàn ibi ní àwọn ènìyàn wọ̀nyí náà ti láǹfààní àti mọ̀ ní ẹsẹ̀ ìkẹrin àwọn ìjòyè Fílístínì sì bínú sí i àwọn ìjòyè Fílístínì sì wí fún un pé jẹ́ kí Ọlọ́run ọkùnrin yìí padà kí ó sì lọ sí ipò rẹ̀ tí a fi fún un kí wọ́n má sì jẹ́ kí ó bá wa sọ̀kalẹ̀ lọ sí ogun kí ó má bàa já sí ọ̀tá fún wa lé ogun kí ni òun ò fi bá olúwa rẹ làjà orí àwọn ènìyàn wọ̀nyí kọ́ ṣé èyí ni dáfídì tí wọ́n torí rẹ̀ gbérin ara wọn nínú ìjọ wípé sọ́ọ̀lù pa ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ dáfídì sì pa ẹgbàgbàrún tirẹ̀ ẹ rántí wípé ọ̀rọ̀ orin yìí tó ti ṣẹlẹ̀ láti orí èkejìdínlógún títí dòní la bẹ̀rẹ̀ sí ní rántí rẹ̀ èyí tó sì ń ṣokùnfà ọ̀pọ̀ ìgbónára ọ̀pọ̀ ìdààmú ìpòrúru ọkàn fún sọ́ọ̀lù tí sọ́ọ̀lù sì bẹ̀rẹ̀ sí ní lépa ẹ̀mí dáfídì láti àkókò náà kí a bá lọ sí ẹsẹ̀ ìkẹjọ dáfídì sì wí fún ákísì pé kí ni èmi ṣe kí ni ìwọ sì rí lọ́wọ́ ìránṣẹ́ rẹ láti ọjọ́ tí èmi ti gbé ní tèmi ti ń gbé níwájú rẹ títí di òní yìí tí èmi kì yóò fi lọ bá àwọn ọ̀tá ọba jà kí lóhun tí mo ṣe ní búburú tí a ó fi yẹ̀mí sílẹ̀ nínú ọ̀rọ̀ ogun tó ń bọ̀ akísì sì dáhùn ó sì wí fún dáfídì pé èmi mọ̀ pé ìwọ ṣe ẹni rere lójú mi bí áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n àwọn ìjòyè fílístínì wípé òun kì yóò bá wa lọ sí ogun ǹjẹ́ nísinsìnyí dìde lé òwúrọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ olúwa rẹ tí ó bá ọ wá kí ẹ sì dìde lé òwúrọ̀ nígbà tí ilẹ̀ bá mọ́ kí ẹ sì máa lọ dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì dìde lé òwúrọ̀ láti padà lọ sí ilẹ̀ àwọn Filistini àwọn Filistini sì gòkè lọ sí Jesreeli ìrìn àjò Dáfídì ẹ ó rí ó ṣe ló bẹ̀rẹ̀ sí ní ti ibìkan bọ́ sí ibòmíràn ìṣòro pọ̀ ìdààmú pọ̀ lé ọ̀nà rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run alágbára kò fi sílẹ̀ wá ń dé orí ọgbọ̀n ní ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ wípé ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ́ sí Síkílágì ní ìjọ kẹta àwọn ará amẹ́lẹ́kì sì ti kọlu ìhà àríwá àti síklagi wọ́n sì ti kún un wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn wọn kò sì pa ẹnìkan ọmọdé tàbí àgbà ṣùgbọ́n àwọn kó wọn lọ wọ́n sì bá ọ̀nà tiwọn lọ dáfídì àti àwọn ọmọkùnrin sì wọ ìlú sì wò ó àfikún àti obìnrin wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn lé akóní ìgbèkùn lọ dávidi àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohùn wọn sókè wọ́n sì sọkún títí agbára kò sì sí fún wọn mọ́ láti sọkún a rí i pé ó ṣeun tí ó bà wọ́n nínú jẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ ṣeun tí ó bà wọ́n nínú jẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ pàápàá jùlọ nígbà tí a kíyèsí àwọn nǹkan mìíràn tó dàbí ẹni wípé ó ṣe àfihàn ìwà ipá nínú ìgbé ayé ènìyàn tàbí àwọn ìyà mìíràn tí ènìyàn ń jẹ irú ènìyàn tí dáfídì jẹ gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú tí ò fẹ́ bí ẹni pé ká ní ẹnikẹ́ni lára tàbí kí a bà ẹnikẹ́ni nínú jẹ́ tẹ́ bá wo ẹsẹ̀ ìkarùn rẹ̀ ó ní a sì kó àwọn aya dáfídì méjèèjì nígbèkùn lọ ainoamu ará jesreeli àti abigaili aya rẹ̀ nabali ará kameli dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ọ́ lé òkúta nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin ṣùgbọ́n dáfídì mú àwọn ará rẹ̀ lé ọkàn lé nínú olúwa ọlọ́run rẹ̀ lákòókò tí ìbànújẹ́ bá bá ní lákòókò tó ń tó dàbí ìdààmú pẹ̀lú ìpòrúurú ọkàn wà kírísítíánì ní láti rántí ìtẹ́ ògo síbẹ̀ ẹ ká rántí ibi tí ṣe orísun àánú orísun ìtùnú fún wa ẹ ká rántí ẹni tí ó pè wá kárántí ẹni tó rán wa níṣẹ́ kárántí ẹni tó ti pè wá nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ẹ jẹ́ kárántí jésù olúwa ẹni tí í ṣe àṣírí ayọ̀ àti ìtùnú wa dáfídì bí bíbélì ṣe sọ fún wa ó tu àwọn ènìyàn rẹ̀ nínú ó mú wọn lé ọkàn le ó mú kí àwọn ènìyàn rẹ̀ kó mọ̀ wípé olúwa ọlọ́run ẹni tí ó lè gbani ni bí ó ti wù kí ìpọ́njú tó ẹ jẹ́ kárántí olúwa ọlọ́run ẹni tó ni wá ẹni tí kò dá wa sí fún ìyàjẹ́ bí o mọ ń tọ́ ńlá kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá wà nínú ìdààmú tó lágbára omijé sì kún ojú rẹ ọkàn rẹ tilẹ̀ bàjẹ́ ọkàn rẹ gbọgbẹ́ nítorí ìṣòro tí àwọn ará rẹ ń là kọjá bóyá nínú ewu tí ọmọ rẹ wà lọ́wọ́lọ́wọ́ bóyá ìwọ tilẹ̀ ń sọkún o sì ń banújẹ́ nítorí ipò tí ọkọ tàbí aya rẹ wà nítorí ipò tí àwọn òbí rẹ wà bóyá èyí ló ṣokùnfà ìbànújẹ́ tirẹ bó ṣe ń gbọ́ mi lákòókò wọ̀nyí ọmọ ọlọ́run rántí ọlọ́run ẹni tí ó lè múni lọ́kànlé tọ̀ ọlọ́run yìí lọ lákòókò ìdààmú tọ ọlọ́run yìí lọ lákòókò ìpọ́njú dáfídì bíbélì sọ fún wa nínú ìkíní àwọn sámúẹ́lì ní orí ọgbọ̀n ní ìparí ẹsẹ̀ ìkẹfà wípé dáfídì mú àwọn ará rẹ̀ lé ọkàn le nínú olúwa ọlọ́run rẹ̀ sẹ́rí ọlọ́run tá a ní yìí bó bá ṣe pé ní òtítọ́ àti ní òdodo lọ ní jésù gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà dájúdájú a ní ìmúlọ́kànle nínú àwọn ìbànújẹ́ àti ìdààmú tó ń wá sọ́nà ènìyàn ẹsẹ̀ keje dáfídì sì wé fún abiatari àlùfáà ọmọ ahimeleki pé èmi bẹ̀ ọ́ mú éfódù fún mi wá níhìn yìí abiatari sì mú éfódù náà wá fún dáfídì dáfídì sì béèrè lọ́wọ́ olúwa wípé kí èmi lépa ogun yìí bí èmi lè bá wọn ó sì dá lóhùn pé lépa nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà bẹ́ẹ̀ ni dáfídì àti ẹgbẹ̀ta ọmọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sì lọ wọ́n sì wá sí ibi odò bésórì apá kan sì dúró ṣùgbọ́n dáfídì àti irinwó ọmọkùnrin lépa wọn igba ènìyàn tí àárẹ̀ mú tí wọn kò lè kọjá odò bésórì sì dúró lẹ́yìn wọ́n sì rí ará íjíbítì kan lé oko wọ́n sì mú un tọ̀ dáfídì wá wọ́n sì fún un lé oúnjẹ ó sì jẹ wọ́n sì fún un lé omi mu wọ́n sì bù ú ní àkàrà èso ọ̀pọ̀tọ́ àti sì rí àjàrà gbígbẹ méjì nígbà tí ó sì jẹ tán ẹ̀mí rẹ̀ sì sọjí nítorí pé kò jẹ oúnjẹ bẹ́ẹ̀ ni kò sì mu omi ní ijọ́ mẹ́ta lé ọ̀sán àti lé òru ọlọ́run lo àwọn ikọ̀ dáfídì láti tún ṣàánú fún ará íjíbítì yìí ẹni tí ó tún rí ìtùnú gbà nípasẹ̀ àwọn ènìyàn wọ̀nyí dáfídì sì bí léèrè ọmọ ta ni ìwọ ṣe àti níbo ni ìwọ ti wá òun sì wí pé ọmọ ará íjíbítì lè mí ṣe ọmọ ọ̀dọ́ ọkùnrin kan ará amélèkì olúwa mi sì fi mí sílẹ̀ nítorí pé láti ijọ́ mẹ́ta lèmi ti ṣe àìsàn àwa sì gbé ogun lọ sí à gúúsù ní ti ará kérítì àti sí apá tí í ṣe ti júdà àti sí ìhà gúúsù ti kálẹ́bù àwọn sì kún sílágì. Si dáfídì sì bi léèrè pé ìwọ lè mú mi sọ̀kalẹ̀ tọ ẹgbẹ́ ogun yìí lọ bí ó sì wí pé fi ọlọ́run búra fún mi pé ìwọ kì yóò pa mí bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sì fi mí lé olúwa mi lọ́wọ́ èmi yóò sì mú ọ sọ̀kalẹ̀ tọ ẹgbẹ́ ogun náà lọ ó sì mú un sì wò ó wọ́n sì tàn ká ilẹ̀ wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń jó nítorí ìkógun púpọ̀ tí wọ́n ti kó láti ilẹ̀ àwọn fílístínì wá àti láti ilẹ̀ Júdà wọ́n bá wọn níbi tí wọ́n ti ń yọ̀ wọ́n bá wọn níbi tí wọ́n ti ń dádùn lọ́jọ́ nítorí wípé wọ́n rò bí ẹni pé àwọn ti ṣàṣeyọrí nígbà náà ẹ bá wo ẹsẹ̀ kejìdínlógún Dáfídì sì gba gbogbo nǹkan ni àwọn ará Amẹ́lẹ́kì ti kó Dáfídì sì gba àwọn obìnrin rẹ̀ méjèèjì kò sì sí nǹkan tí ó kù fún wọn kékeré tàbí ńlá ọmọkùnrin tàbí ọmọbìnrin tàbí ìkógún tàbí gbogbo nǹkan tí wọ́n ti kó Dáfídì sì gba gbogbo wọn dáfídì sì kó gbogbo àgùntàn àti màálùú wọ́n sì dá wọn ṣáájú nǹkan mìíràn bákíyèsí níhìnyí ẹ rí wípé gbogbo tó dàbí àkólọ wọn ni olúwa ọlọ́run alágbára dá padà ṣùgbọ́n olúwa ló ṣe é ó pinnu láti lo dáfídì ní abálọ sí orí ọ̀kọ̀kànléní ọgbọ̀n ní ẹsẹ̀ ìkíní rẹ̀ ní àwọn filistini sì bá israẹli jà àwọn ọkùnrin israẹli sì sá níwájú àwọn filistini àwọn tí ó fi ara pa sì ṣubú lé òkè gilboa àwọn filistini sì ń lépa sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ kíkan àwọn filistini sì pa jonatani àti Abnadabu, àti mekisua àwọn ọmọ sọ́ọ̀lù ìjà náà sì burú fún sọ́ọ̀lù gidigidi àwọn tafàtafà sì ta á lé ọfà ó sì fi ara pa púpọ̀ lé ọwọ́ àwọn ará sọ́ọ̀lù sì wí fún ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ pé fá idà rẹ yọ kí o sì fi gún mi kí àwọn aláìkọlà wọ̀nyí kí ó má bàa wá gún mi àti kí wọn kí ó má bàa fi mí ṣe ẹlẹ́yà ṣùgbọ́n ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ kò fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rù bà gidigidi sọ́ọ̀lù sì mú idà náà ó sì fi pa ara rẹ̀ ẹ̀rí gbígbẹ̀yìn sọ́ọ̀lù ti rí ìgbẹ̀yìn á ẹ bá ti rí ènìyàn tó yà kúrò nínú ìfẹ́ ọlọ́run ìbànújẹ́ púpọ̀ ni wọ́n fi ń gúnra wọn lọ́kàn ní ẹsẹ̀ ìkarùn nígbà tí ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ sì rí i pé sọ́ọ̀lù kú òun náà sì fi idà rẹ̀ pa ara rẹ̀ ó sì kú pẹ̀lú rẹ̀ sọ́ọ̀lù sì kú àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta àti ẹni tí ó ru ìhámọ́ra rẹ̀ àti gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ lé ọjọ́ kan náà ẹ̀rí dààmú ńlá tó ṣubú lu sọ́ọ̀lù ìgbẹ̀yìn aṣebí burú tó bẹ́ẹ̀ gẹ́ ó sì kún fún oró mo rọ̀ ọmọ ọlọ́run má sì dáwọ́lé bíi kẹ́kọ̀ọ́ láti bọ́ lọ́rùn rìn olúwa yóò ràn ọ́ lọ́wọ́ bí olúwa ti ṣe ń bùkún fún ọ nínú ètò pàtàkì yìí ọba ní ìbùkún àkókò tó fẹ́ pín pẹ̀lú wa tàbí ìpèníjà bóyá o ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà kọ̀wé sí olùdámọ̀ràn ilé ìgbóhùnsílẹ̀ ti ECWA SIM PMB five oh four ìgbàjà Kwara State Nigeria tiyín nínú rẹ̀ Amos Ọlájídé Agboola ló ń dágbére fún yín wípé àlàáfíà Jésù Kristi ẹni ìyanu yóò jẹ́ ìpín àti ìní ẹnìkọ̀ọ̀kan yín ó dìgbà kan náà dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run orísun ayọ̀ wa àdúpẹ́ fún ìrànlọ́wọ́ yín lórí wa nínú ìwé ìkíní Sámúẹ́lì tá a parí lónìí olúwa gba ọpẹ́ gba ẹ̀yìn wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórúkọ Jésù jẹ́ kó rí gbígbé nínú ayé wa ní orúkọ Jésù Kristi olùgbàlà wa àmín. bí Jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio igbaja at yahoo dot com elwastudio igbaja at yahoo dot com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin ọ̀kan àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tó dà kí jésù kristi ṣe aláàbò lórí wa kí a tún pàdé láyọ̀ níwòyí ọjọ́ mẹ́jọ àmín.